ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò Ramadan Kareem hmm, orúkọ ẹgbẹ́ náà àfáwà tí wọ́n dìde nísìnyà Sheikh Abdulrafiu Kọ́lápọ̀ ó já sọ pé lọ́nba àsàn wọn lẹ́sàn rí ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah ah, hmm. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé nínú ṣe wa nínú ètò yìí òun náà ni pé kí á béèrè ìbéèrè káàdẹ̀ sọ fáwọn èèyàn wípé kí wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa ẹ dákun mo fẹ́ ṣe ìkìlọ̀ kan fẹ́yìn olólùfẹ́ wa a mọ̀ wípé ìfẹ́ wa náà lẹ ní ó ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú èèyàn ní òwò bí àwà ẹ dàkún tẹ bá ti rí nọ́mbà wa tẹ bá fẹ́ pè ẹ pè wá ní ẹ mọ́ flash mọ́ kò dáa àwọn kan flash àwọn kan dẹ̀ ń pè nǹkan tí ò ọ̀rọ̀ tí ò ṣe kí nínú ń sọ kò dẹ̀ kó rí bẹ́ẹ̀ ẹ dákun torí ọlọ́run arọ̀ wá ni ọlọ́run musa gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa tẹ́ ẹ bá pè wá níta afẹ́kẹ́ máa bá wa sọ òun náà ni pé ẹ dákun lórí ètò yín o a fẹ́ gbé polówó wa wá lórí ètò yín o àwa náà fẹ́ sponsor abala kan bẹ̀ lórí ètò yín o a fẹ́ kẹ́bùn wá fún yín ẹ̀hẹ́n àwọn nǹkan tá a fẹ́ mọ gbọ́nù ni kọ́lọ̀ mọ́sà ran ẹnì kọ̀ọ̀kan wa náà lọ́wọ́ kọ́lọ̀ mọ́sà ran wa lọ́wọ́ kọ́lọ̀ ràn wá sí gbogbo àwọn tẹ̀dẹ̀rí tí wọ́n kó kalẹ̀ yìí àwọn ẹ̀bùn táwọn èèyàn fi ṣe àmọ́nà fún wa ni pẹ̀lú ògbó ọlọ́run àwọn èèyàn tó ń jẹ ẹ̀bùn wa àwọn náà láàmà fún pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run àwọn náà láàmà fún ṣùgbọ́n tó ń irú ẹnìkan láìpẹ́ yìí nísìn wọ́n pè wọ́n jẹ ẹ̀bùn wa mìnà náà ti pè mìnà láti Niger State lọ́hùn bàtà sọ̀rọ̀ pé ah láti mìnà kí ẹ mọ abọ̀ lẹ́kọ̀ọ́ nítorí yọ gba ẹ̀bùn níta ṣe wípé ẹ jẹ́ ká di káàdì káàdì irú káàdì wo lẹ́ lò wọ́n sì sọ̀rọ̀ network lò fún wa àdẹ̀ra káàdì yẹn si sẹ́ndì ẹ̀ sí wọn òye kọ́lọ́ ń mọ́sàbà wò báyìí láti ṣe fẹ́ lómi tọ́nà ẹ̀ bá jì so kọ́lọ̀ mọ́sà ràn wá lọ àwọn tọ́nà wọn dẹ̀ mọ́tò sí á pè wọn pé kí wọ́n wá gba ẹ̀bùn wọn bá a ṣe ń ṣe nìyẹn kọ́lọ̀ ń dákun mọ́sà gbẹ̀dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀kejì òun náà ni pé tá a bá ti béèrè béèrè àmọ́ ẹ fẹ́ kọ́ ẹ pé ẹni tí ánsà rẹ̀ bá kọ́kọ́ wọlé táǹsà rẹ̀ kọ́kọ́ wọlé tó dẹ̀ gbà àwọn là ń pè tá à ń fún lẹ́bùn ẹni tí ánsà rẹ̀ bá kọ́kọ́ wọlé tó dẹ̀ gbà àwọn là ń pè tá à ń fún lẹ́bùn ẹlòmíín bẹ̀ òun náà text òun náà dẹ̀ gbà ṣùgbọ́n ó lè jẹ́ bí aago méjìlá ó lè jẹ́ bí ọ̀sán ó lè jẹ́ bí aago mẹ́wàá àárọ̀ ní ansa rẹ̀ wọlé a máa pè wípé òun náà gba ansa tẹ sọ kí ló dé tẹ̀ wá pé òun kó wá gba ẹ̀bùn condition tó wà ń bẹ̀ nìyẹn téèyàn méjì mẹ́ta bá ti gba ẹ̀bùn ẹni tó tiẹ̀ bá kọ́ wọlé òun la máa fún ní la máa fún ní kínní torí pé afàyílẹ̀ fáwọn èèyàn láti ṣe research ìjì nìyẹn tó fi jẹ́ text message ni ṣùgbọ́n lèmi ń bẹ tẹ́ pé kò nídìí kọ́ máa lọ sí research kankan bá a ti ń wù yẹn náà ló ti mọ tó ń fẹ́ dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó ti máa dá a lóhùn irú àwọn bẹ́ẹ̀ là máa ń pè láti pé kí wọ́n á gba ẹ̀bùn wọn ẹ dákun ẹ má bínú sí wa bí ó ti rí nìyẹn nípa àwọn ẹ̀bùn tá a ti wá pín kọjá pẹ̀lú ògo Ọlọ́run láìpẹ́ láì jìnà á fi hàn yín bá a ṣe pín àwọn tó yẹ kí wọ́n tẹ̀ pè wá náà á jẹ́ kẹ́ ẹ gbọ́ bá gbogbo àwọn ọ̀rọ̀ tá a jọ sọ lórí fóònù gbogbo ẹ̀ náà ni a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ pẹ̀lú gòlọ́ torí yóò fi mọ́ dá àwọn lójú wípé àwọn ẹ̀bùn yìí kì í ṣe pa fi ṣe decoration à ń pin fáwọn tó yẹ ká pin fún àwa gbọ́dọ̀ máa dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ń kẹ́bùn náà fún wa ká dúpẹ́ pọ̀ lọ́wọ́ bàbá wa Dr. Ahmed Salahuddin torí wọ́n jẹ́ kan pàtàkì nínú àwọn tó jẹ́ kéto tọdún yìí kó ṣeé ṣe torí pé nílé iṣẹ́ wa ń bí ọjà tá a bá fowó rà owó la fi ń pa Eh, látún fi ń kàn sí gbogbo èyí e, olólùfẹ́ wa náà wípé eh, a lè dáadáa bàbá yìí nìkan a lè dáadáa wọn mélòó làwọn mélòó mélòó mélòó làwọn fẹ́ ṣe ń bẹ̀ àwọn òṣèlú ọba tó bá lágbára ni a fẹ́ gbogbo wa náà ká gbé e lárugẹ lọ́tún lọ́sì tá a bá páàkì ẹ lọ́tún lọ́sì kíní yẹn ó dòdìdì eh, torí tájà ìsìn tó wọn fún wa lórí ètò Ramadan lọ́dún yìí tájà ìtọ́ ga díẹ̀ ni pẹ̀lú ìrànlọ́wọ́ yìí tẹ́ wọn wò wá ń lé pẹ̀lú ògùn ọ̀rọ̀ mọ̀ pé yóò ṣeé ṣe kò ní dáa wọ́n ní pétọ̀ owó ti owó ti tán kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ ẹ̀hẹ́ a owó tó máa fi di last day of Ramadan ni tẹ́ bá fẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin nìkẹ́ jó rí bẹ́ẹ̀ ẹ pè mí kẹ́yìn náà kódà kò sí nǹkan tẹ́ fi ràn wá lọ́wọ́ kò sówó tó kéré láti fi ràn ètò yìí lọ́wọ́ ẹ̀yẹ́ sá ti pè mí àwọn náà fẹ́ ràn yín lọ́wọ́ o àti lágbára púpọ̀ iye tá a ní nì á sọ ti rìn fún yín pẹ̀lú ògùn ọlọ́run àwa náà dẹ̀ gbìjì tẹ̀ lórí ẹ̀ àdúrà yẹn ó sì gbà. ìyẹn ní ìyẹn ní ká máa dúpẹ́ lọ́wọ́ alhaji awa riskat Ibrahim bá a ti wí náà nù táwọn náà sì pè wá pé ó wù àwọn káwọn tó ṣe jù bẹ́ẹ̀ lọ wàláì wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ ọlọ́mọsàbà dó tì wọ́n wọ́n ní gbogbo ládàá táwọn ọba àríbẹ̀ pátá kọ́lọ́mù bá mú bọ́kọ wọn alhaji wa abdulgani ibrahim kọ́lọ́mọsàbà kẹ́ bàbá náà kọ́ bá a ṣe kún sinmi fún wọn ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run bàbá dr amadu salawudeen aláṣẹ àtẹ̀dárí iléeṣẹ́ standard group of company ti standard insurance consultant limited tó wà lábẹ́ ẹ̀ àdúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín o tó wọ́n kalẹ̀ sí number thirty three victoria arobieke street ní lekki phase one kúmọ̀ alhaja wa khadijat damorish àwọn wà ní nọ́mbà thirty one balógun street mọ́sálásí alájì alágége ibẹ̀ làwọn kalẹ̀ sí bàtà làwọn ń tà ń bẹ̀ gbogbo bàtà ìgbàlódé tẹ̀ bá ń wá pátápátá ẹ bá lọ́dọ̀ wọn ọlọ́mọ sábà dúró tì wọ́n. alájà wa kèlá ní perfect days fabrics tó wà ní c ninety four new aladdin market nílùú kẹjà nílùú kẹjà nbí àwọn náà kó aṣọ fún wa wọ́n fún wa náwọn gèlè àtàwọn fìlà táwọn ọkùnrin máa dé ọlọ́mọ sábà dúró tì wọ́n. ajé àwọn àdìsá tá àwọn wà ní opposite retail market ní ọgbà àwọn náà ká sọ fún wa àtàwọn gèlè ọlọmọsàbà pẹ̀lú wọn. Duffy Food Duffy Food in conjunction with Orisun Television Orisun Television àti àwọn Power Oil àti Danomic àti Mochit gbogbo wọn ni wọn kó àwọn ẹ̀bùn fún wa náà lè gbogbo àwọn mílìkì tẹ̀ ń rí yẹn àti gbogbo àwọn nǹkan ẹlẹ́rìndòdò tẹ̀ ń rí àti ìpápánu àwọn ọmọdé tẹ̀ ń rí yẹn eh, àwọn náà kó wa fún wa ọlọmọsàbà dúró tiwọn ọlànà iléeṣẹ́ Orisun náà ọlọ́run níjọ bàjẹ́ ọ̀gá wa Fẹ́mi Adéríbigbé Ọlọ́run bá wa pẹ̀lú wọn ọ̀gá wa tó wá kó rán náà táwọn náà dẹ̀ kó jíṣẹ́ wa tó kó jíṣẹ́ fún wa bàbá wa Ṣèyí Adéríbigbé Ọlọ́run bá wa pẹ̀lú yín ọlànàbí lọ́dọ̀ Ọlọ́run ẹ ní mà padà sí ibú ẹ sì ní mà padà sí gbà aláàjì wa àtàlàhájà wa Abdulateef Ọyásípẹ Arúsàdí ní Sogolo Central Mosque pẹ̀lú wọn ní àwọn fi sàdá fún ya wọn alhaja wa Samiat Ọyásípẹ àtàlàjà wa Fatima Ọlásàndé Ọlọ́run mọ́sàbà múládé bá wọn Ọlọ́run bá wa kẹ́ wọn Ọlọ́run bá wa gẹ̀ wọn lọ́n kó ṣe kó sì mí fún wọn. àwọn dalfat dalfat dairatul latfiya fifedati tijaniya lábẹ́ bàbá wa fatara sheikh abdullateef animasa àwọn ẹ̀sìn ní òbí wa tí wọ́n kalẹ̀ sí àgòrò abánikọ́lé nílùú ìjòkó àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn pẹ̀lú ògùn ọlọ́run insha Allah lailatul wọn a máa padà sọ déètì ẹ̀ fún yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ àásọ̀ dé tiẹ̀ fún yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́wọ́ sọ àjọ náà lọ gbogbo àná làájọ péjú sí ọláwọn ẹni ọlọ́run. amira wa amira salimat adébọ̀wálé fèrè sísẹ́mi block ọlọ́mọsàbà dúró tì yín ọlọ́nàbí lọ́dọ̀ ọlọ́wọ́lá la ilaha illallah wàlá hawla wàlá quwwata illa billahi aliasim. àwọn fásitì yìí fi tó wa létí wípé lẹ́kṣọ̀ tí bàbá wa dr ahmed salawudeen tó máa ń sponsor ní ọdọọdún nílùú tí wọ́n ti bí wọn nílùú sẹ́yìn. bàbá náà ní lecture tọdún yìí yóò wáyé lọ́n twenty three lágbára ọlọ́run on the twenty three ọjọ́ thursday lọ́bọ́ sí twenty three of may tá a wà nù ẹ̀yìn lágbára ọlọ́run kọ́dà wọn ní iléeṣẹ́ orísun àwa náà máa wá bẹ̀ pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run bá a ti máa lọ lọ́dọọdún náà nù ni tí bàbá afadá sheikh muhyiddin bello ajani bello tí wọ́n máa ṣe wáàsí fún wa bẹ́ẹ̀ tọ́dún yìí ló tún wáyé ọlọ́run sọ àjùbà náà lọ ọlá muhammad lọ́dọ̀ kò ní kókò la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ń pè wá tí ẹ sì ń ẹnu nípa ìbéèrè wa ìbéèrè tòní rèé o ẹ mú bẹ́ẹ̀ ròyìn kẹ́kọ̀ọ́ béèrè sahabiyani jalilani islam méjì pàtàkì kan wà wọ́n lo ọgọ́ta ọdún nígbà tí wọ́n wà ní inú kèfèrí wọ́n tún lo ọgọ́ta ọdún nígbà tí wọ́n di mùsùlùmí àwọn sàábẹ̀ wò ni gbogbo ọdún tí wọ́n lò láyé jẹ́ one twenty àmọ́ sixty inú ẹ̀ kèfèrí ni wọ́n fi ṣe sixty inú ẹ̀ Islam ni wọ́n fi ṣe sàábẹ̀ wò ni àwọn sàábẹ̀ méjì wò ni. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì awwalu man yafiru min zawjati yawm al-qiyamah àkọ́kọ́ ẹni tí ó máa sá fún ìyàwó rẹ̀ níjọ́gbọ́n dàlẹ́ ta ni tala kọ́kọ́ ẹ̀ ní tí ọmọ sá fún ìyàwó ẹ̀ gbàtọ́lọ̀ ní yọmọ ẹ̀fẹ́ rò lẹ́mọ́rò mi náà kí wọ́n mi wá àbí wọ̀sọ́ ìbá tí wọ́n bá ní tọ́lọ̀ ní gbogbo ìyọmọ sá fúnra wọn tala kọ́kọ́ ẹ̀ ní tí ọkọ̀ sá fún ìyàwó ẹ̀ ń jẹ́ gbọ́dọ̀ kìá mọ̀. mal maqsud bi thaqalain ìbéèrè lẹ́ẹ̀kẹta nìyẹn mal maqsud bi thaqalain tí wọ́n bá ń sọ pé thaqalain thaqalain thaqalain inú alukura lè ti ka ni inú àdìsí ni inú ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ni àbí inú orin ìkẹlẹ́ ti di thaqalain thaqalain ni wọ́n gbà lérò pẹ̀lú thaqalain kí ni wọ́n gbà lérò àwọn ìbéèrè méjèèjì àwọn ìbéèrè mẹ́rẹ̀ẹ̀ta yìí àwọn ní kẹ́ẹ̀ tètè bá a dáhùn ní àárọ̀ yìí bẹ́ẹ̀ bá ti dáhùn ẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run àpòyìn kẹwàá gbẹ̀bùn yín nọ́mbà tẹ́ text ìbéèrè yín sí náà ni text message ni kì í ṣe ká ẹ máa pè mí ẹ máa pè mí pé ẹ fẹ́ dáhùn béèrè nọ́mbà tẹ́ máa send message yín sí rèé zero seven zero three two six zero two six zero three orí ibẹ̀ ni kẹ́ ẹ máa dáhùn ìbéèrè yín sí zero seven zero three two six zero two six zero three ẹ má pè o tẹ́ ẹ bá pè mí ní gbé o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 Ramadan Kareem wallahu akram ma'asalam wa ilà liqa'i Alhaji Abdulkadir Yusuf Ọba ọwọ́ àdúrà ló ń dágbére fún yín pé ó tún dọ̀la.